ọmọbìnrin àmọ́ rírọ àwọn àlùfáà tí wọ́n náà kọ́dà hekima rẹ̀ wọ́n hàn sáàmù náà wọ́n ní bóyá ara ń tọ́pà bóyá ní káfí wọ́n ní bóyá ń torí ikọ̀ bí i ikọ̀ ọmọkùnrin tó ṣe tóbi tí ń ti ń jáde ó ṣe ó wà limited in space ìyẹn ni pé gbogbo ojú tí ń ti ń jáde ó ṣe é ṣe kọ́ mọ̀ fọ́nká ká lè rí i ibi tí ọ̀dà sí a sì bu omi wa. Ó yàtọ̀ fún ibi tá a mọ̀ gẹ́gẹ́ bí àdámọ̀ ibi títí ìtọ́ ọmọbìnrin tí ń jáde kò ní wọ́n lẹ́gbọ́ yára ní tí ànábì ti ṣe yàtọ̀ láàrin láàrin ìtọ́ ọmọ ọkùnrin tí ìjẹun àtọmọbìnrin tí kò tí. Àmì ìtọ́ jẹ́dájọ́ rẹ̀ lónìí. Bó o pẹ̀lú ìtọ́ ọmọkùnrin ààbò Bó o pẹ̀lú ìtọ́ ọmọbìnrin ààbò ẹ wá rí gbogbo eléyìí wà fọ́ mọ àtọkùnrin àtọkùnrin tí o sì ṣe kíni wọn bá ti ń jàmàlà bẹ́ẹ̀ ń fi ọbẹ̀ bí wọn lẹ́nu ń kọ́ ọdún bákan náà á fọ láti fọ ìtọ́ ọmọbìnrin bẹ́ẹ̀ náà láà fọ ìtọ́ kò ní ìtọ́ ọmọkùnrin gẹ́gẹ́ bá ti fọ̀tọ̀ àgbàlagbà pẹ̀lú gẹ́gẹ́ bá ti ṣe kíni bá ti fọ ní fọ ìtọ́ àgbàlagbà. báyà bá ń ké káfọ̀ káfọ̀ ẹ̀ẹ́. Kama má máa gbọ́ yé pé ní a ní dandan ni ká lọ wọ́ sẹ́ ìtumọ̀ tí wọ́n ń pè ní pípọ̀ nínú sẹ̀ríà sẹ̀ríà bá ní gbogbo bí ẹ ti ń gbọ́ pé gàtàlà ẹ awúyẹ sílù wú nínú sẹ̀ríà ẹ mọ̀túnmọ̀ rẹ̀ bí ẹ bá ti da omi sí i ó ti fọ́ nù ọlọ́jọ́ jẹ́ pé kọ́dà bí ẹ bá fẹ́ wẹ̀wẹ̀ ìlànà kọ́ bá ti ṣe ni bọ́ọ̀ bá ti da omi sí gbogbo ara rẹ̀ kí ló dé ni ọ̀wẹ̀ náà nù ìwẹ̀ ṣẹ̀rí ọ̀gbà ọ̀lọ́. torí náà yọ fọ yọ fọ tá à ń wí ìfúnmẹ́ ẹni pé yóò fi omi tí ó ju ìtọ̀ yìí lọ yóò jẹ kó òtí mọ wá rí sínú omi ni àbẹ́ da omi sí ilẹ̀ wá fún ni kọ́sà ti jẹ pé omi yìí pọ̀ débi páàrí já òtí tírèsì mọ́ fún ìtọ̀ yìí ìfúnmọ́ yọ fọ yọ fọ tá à ń wí ọlọ́run àná. Lálù àlájá. Ok. Ọmọtọ̀ fún ìyànlá ọ̀dálù àlá o. Ọmọtọ̀ sí ìyànlá kò sí kí ni? Ọ̀dálù àlá. Ọtọ̀ sí ìyàn lọ́wọ́ ni. Ọtọ̀ sí lásọ ni. Ọtọ̀ sí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ lára ni. Kọ̀sọ́ kan bẹ́ẹ̀ ní ẹ̀rọ àlálù àlá. Kọ̀sọ́ kan tó dálù àlá. Ó lè yóò nẹ̀ka kọ́. Ó rà bá gbàlagbà bá tọ̀ sí ìyànlá. Ó ṣeé ṣe kí ẹ bá wà lọ sí ìtúntọ́jú aláàárẹ̀ òun sì ti wà ní ìmára ó lè jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ ó lè jẹ́ nọ́ọ̀sì níbi tí ń fi wá ń gbé olóhùn tọ́jú rẹ̀ bóyá ibi tí wọ́n fi ìtàn sí ọyọ àti nǹkan kan ó ṣeé ṣe onídàájọ́ sẹ̀ríà jẹnẹrálì ìkọ́jà sí ìyànlá ọ̀rọ̀ ìgbẹ́ ọ̀rọ̀ ìgbẹ́ là ní ìyànlá ọ̀rọ̀ àlùwàlá jẹ́ o ọ̀tọ̀ ni àlùwàlá ṣíṣe ọ̀tọ̀ ni ìmọ̀ ẹ̀gbin kúrò ní ara àmọ́ sọ àtàyè tí a ti kẹ́ ọ méjèèjì ọ̀sọ̀ lábẹ́ àwọn. Nàá. Ọwọ́ àlùfáà mú yìí ní ọwọ́ déyàn fi kọ́ ọ̀hún. Ẹgbẹ́ ọwọ́ òun náà lèyàn fi dàlù alátẹ́lẹ̀ láti yí ni. Ọwọ́ òun náà dàbí ibi tí aṣọ tọ́mọ ṣe jẹ́ ni tọ́mọ tọ̀ sí. Kọ́ da omi sí ọwọ́ ọwọ́ òun nìkan ní ọ̀pọ̀ àmọ́ wọ́n á lọ́ọ̀lù aláṣẹ náà ọba ìtọ́jà sára ni ọ̀dà sásọ ni ọ̀dà tí ọwọ́ ni àlùwàlá jẹ́ o àmọ́ ẹ̀gbin ni ó sì di dandan ká fún mi ká mú gbà bẹ̀rẹ̀ ìgbìmọ̀ méjèèjì káwá wọlé rẹ̀ lálẹ́ gbà sí ní ìgbà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Ìbéèrè irun rákà náà ni bóyá àyílà èèyàn wá bá rákà mẹ́ta ń bẹ rákà ẹyọ kan tí èèyàn rẹ̀ san padà yẹn ṣé pátíà nìkan ni èèyàn ò tó ni àbí èèyàn ò fi súrà lẹ̀ ọ̀dà ẹ pé ẹyọ kan tó kù náà ká dáhùn méjèèjì. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Ah, ìbéèrè títí mi ní pé ǹjẹ́ a lè ṣe súra tó fàájì àlásán ìyẹn nípa àtàní pé súra ní ìlóyìn rẹ̀. Ah, Àìdàgbà ní bẹ̀rẹ̀ táwọn pariwo mọ́kì ẹ̀wọ̀n sì ti tó tẹ́ pé wọ́n fẹ́ gbé ọ̀nà báyá lásìkò jọ tó wà ní àlè lóṣù àkókò àti àlásán láì fi súra kan tó sì jọ pé sọ wọlé bẹ́ẹ̀. والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ẹni tí ó bá rákà mẹ́ta rákà mélòó ló ń bá ọba rákà kan ọwọ́ afẹ́ san rákà mẹ́ta mo rò pé ẹni ó dákọ pé òun gbóòlì mẹ́ta náà ni bí mo ṣe gbọ́ náà nù ẹ́ ohun tí mo kọ́ wí náà nù ẹnìkan lọ́kàn ni àlàkùlẹ̀ ha ìmọ̀ ọba mẹ́ta ọba kan bẹ́ẹ̀ ká sàlàyé méjèèjì náà wọ́n sáfẹ́ san èyí tí ọ̀bá ẹni wá ní irun yẹn jẹ́ òun gbogbo yìí tọ́rọ lè yàtọ̀ ìdájọ́ ọ̀run búrì wípé gbogbo rẹ̀ a máa kéwú jẹ́jẹ́ ni yọ yàtọ̀ fún ìdájọ́ ọ̀run magribi àti ṣáì àti ṣubúṣe. حديث عن نبوة محمد صلى الله عليه وسلم قلنا لو يجدوا مسألة النبي إنه حديث أبوه أبي هريرة رضي الله عنه النبي إذا فوض بالصلاة فأتوها وأنتم تمشون ولا تأتوها وأنتم تطعون وما أدركتم فصلوا وما فاتكم فأتموا صلى الله عليه وسلم Ànábì ní bí wọ́n bá ti gbẹ̀rún dúró tẹ̀ ti gbọ́ pé wọ́n ṣe kíni wọ́n gbẹ̀rún dúró. Eléyìí náà dáhùn béèrè yín àbá bí ẹ̀rí ìṣẹ̀rí àti máa rán wa létí àwọn àdájọ́ nù. Ìṣẹ́ wílẹ̀ gbà pé tí ọ̀tàkù ṣẹ̀ríà ni kí wọ́n máa gbọ́ ìfọ́nà níta tí mo ní ọ̀tàkù tó lè lé ilẹ̀ rẹ̀. Ànẹ́bí níbẹ̀ bá gbọ́ pé wọ́n ti gbé irun dúró lẹ́yìn òsì mọ́sálásí kó wọ́n ti gbọ́. Alhamdulillah. Èmi gan ọ̀rẹ́ tí àdìrí yìí ń gbà tó ń darí lórí ẹ̀. Ìdàkú wo bàbí sọ̀dà ànẹ́bí lẹ́yìn òsì mọ́sálásí ẹ̀ wá gbọ́ pé wọ́n ti ṣe kí ni? Ọgbẹ̀rún kò. Àjẹpọ̀ pọ́sibù kéèyàn ọmọ wà ní inú mọ́sálásí ó sì máa gbọ́ ìkọ́ ọmọ ọmọ ní ìkòsí ìjọlá ìlú àmọ́ bí táà ń lọ lórí ayé ìbéèrè ìtẹ́ni ni pé ànábì ní bẹ́ẹ̀ bá ti wá gbọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti gbọ́ òdúró náà àtúwà wà ń dùn àbùsù pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ wọ́n yóò èyí náà jẹ́ kọ̀ọ̀kan wa a máa wá sáré tí mọ́tò òbí fẹ́ káyà bí a mọ̀ bí wọ́n ti gbẹ́rù dó wọ́n ti gbẹ́rù dó wọ́n mẹ́ta láti wọ́n tó àmọ́ tí ẹ wá gbé wọ̀ kọjá tí ẹ bá ti wá mọ̀ pé wọ́n ti gbé òun dúró ọmọ wa sáré. àgbàdo ní pa túwà wà á ń tún òṣì ọmọ rẹ̀ ń lọ ọkọ̀ sáláṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàdà ta túwà wà á ń tún ẹ̀ná sọ̀rí mọ́. lọ́gbà sáré tó fẹ́ kájú tó dìbò fẹ́ dé nígbà wọn ti pè òun ti múra. àlẹ́bí ní pa àdàrà tún àsọ̀rọ̀ èyí tẹ́ ẹ bá bá ẹ bá bá nínú ọsọdù ẹkí pẹ̀lú ìmáàmù wà máa káàtà fún àtìm èyí tí ọba ti bọ́ fún yín bẹ́ẹ̀ báyìí àtìmú ẹpè ẹpèkéni ẹpè fíga hadithu yìí mo ti ká yìí òun ni asọ́ṣù máa fi ta òun àdìsí tó àmọ́ sí ìgbà míì wá òun ní fún farú béèrè yìí sígà míì tó wá ni pé fàmà fàtà kún fàkùbù mà àgàrà kún wàsọ̀dù wàmà fàtà kún fàkùbù pé nkẹ́ bá bá o ẹ kí o èyí tẹ̀ bá wá bá ẹsẹ̀ kí ni ẹ̀sán fa àti mú ẹ̀pè fàkùbù ẹsẹ̀ kí ni ẹ̀sán ìjọba gbọ́ pé àwọn àlùfáà ní ọ̀rọ̀ méjì ńlẹ̀ lọ́kọ̀ òyìnbá wọn. nǹkan ń pè ọ̀yàtọ̀ fún nǹkan àti kíni nǹkan ń pè. nǹkan ń pè ni pé a nígbà mo wọlé nísìnyí láka kẹrin mo bá wọn tí wọ́n ń kí. bí mi bá fẹ́ pé tèmi ìtumọ̀ ẹ̀ ní pé ìkéde kí òun ní kíni òun lálákọ̀ọ́kọ́ tèmi ìtìmọ́ọ̀mù ni nǹkan ń ṣe kíni níta ń pé èmi ọmọ wa pé tèmi rákà mi ẹlẹ́ẹ̀kejì ní mu wa rákà mi ẹlẹ́ẹ̀kẹta ní mu wa rákà mi ẹlẹ́ẹ̀kẹrin ní tẹ̀kínì ní mu wa. àmọ́ bàbá fẹ́ ló fákó gbówó ní ìtumọ̀ rẹ̀ òun ni pé yín gbà pé rákà kẹrin náà lè létí yìí rákà tí mo bá dí ìmọ̀mù kí tọ́jẹ́lẹ̀ kẹrin nínú ọ̀pá fún rákà ẹlẹ́ẹ̀kẹrin yín wá gbà pé mo jẹ́ gbèsè rákà rákà kejì rákà kẹta àmọ́ hadith yóò lẹ́sẹ̀ ńlẹ̀ tó olùwárí àti mi kọ́ra wọn jìnnà síra wọn ọlọ́jọ́ ìdúró àwọn àgbà lórí káàkiri mú òun ni wọ́n wá ta ẹ̀kẹ́ ìrún nínú. ẹ bá ti wá understand the principle yìí lọ́wọ́ adáhùn béèrè àti iṣẹ́ béèrè àti iṣẹ́ ìbéèrè. ìwọ sáàtì ní lánìyàn pé ní ẹ̀kejì mọ báwọn ní o ẹ̀kẹta mọ báwọn ní o ẹ̀kẹrin ni mo bá wọn ní o kéèmì ẹlẹ́ẹ̀kẹ́ lórí alákọ̀ọ́kọ́ nígbà tí wọn àkọ́kọ́ tẹ̀mí kọ́kọ́ kí màmá ọjọ́ yìí wọn ó ti tán sórí bí ó ti kírun rẹ òun ló kù tọ́mọ wá ṣe kínní lọ́mọ kọlò kọ́ wa kí the first rata tó kí lẹ́yìn ìgbà wọn sálámà bí ìgbà tó ń kí rákà kejì àti màtó ìrùn dúró ìdílé àgbò láti rákà a ha fatiha jẹ́jẹ́ a sì ṣe sura bẹ́ẹ̀ bàbá wa ti fáwọn káwa ṣe kí ni káwa jókòó. bàbá wa jókòó tàbá wa dìde kílókùtà ṣe àwa fatiha nìkan a ṣì yàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin náà a ṣe kí ni a ṣe fatiha nìkan. bí wọ́n bá yọ padà wá jọ pé ní náà ni wọ́n fi lórí kí ni. ẹ́ lórí lórí tẹ bó ti yẹ kó kìnnà nù ló ti fàmà wàmà fàdà fún fàṣìmọ̀ wàmà fàdà fún fàṣìmọ̀ eléyìí ni ní kúkúrú ọjọ́ ti lọ eléyìí ni ìlànà tí ó dá kéèyàn máa fi ṣe ìrántí ìrántí ọ̀gá gbá ó sì àpláì sí òun alẹ́ náà ẹ̀rí ń tẹ́jú máa rántí ni tí mo ti wí fún yín o wọ́n sá ti gbà pé ní.

èmi tẹ̀sẹ̀ kíláka méjì bí n bá wá sá bí n bá wá kó mi yín tí mo dìde lọ ẹlẹ́ẹ̀kẹta èyí wà kékeré èyí wà ké fásí hà jẹ́ẹ́jẹ́ torí kíláka nìyẹn ó ṣe ẹlẹ́ẹ̀kẹta tèmi bí ẹ bá wo bí ìyọ́ dàbí ìgbà pépé ní gbogbo rákà ọ̀kan tí n kí ni wọ́n ń jòkó rìsọ́ọ̀tì rẹ̀ lọ àmọ́ bó ṣe bá àwọn náà lọ fàmà káàkà fàṣìmù àmọ́ sáàtà fún fàáṣì. ìbéèrè kejì tá fi fàáṣì ànìkan yan náfìlà àlàáfíìlù ni kékeré ọmọ ṣẹṣẹ nítorí pé gbogbo náfìlà tá a nẹ́gbà Muhammadu sallam máa yan ànábì àmà tí fàáṣì à yóò sì kékeré ni yóò fi ṣúra sí i. àmẹ́ni yìí wáá nǹkan pé ní èèyàn wọlé wọ́n ti fẹ́ kírun ìtumọ̀ ẹni kó sì wà ní rákà tí ó fi sálámà bóyá náfìlà rákà méjì àti náfìlà kan ọ̀rẹ́dì ni wọ́n ń kí ìkejì lọ. torí tó ní kílẹ̀ ni tó ní gbogbo ẹja mẹ́lẹ́yìn náà gbogbo náfìlà tí ó bá dì léèyàn tí wọ́n fi máa wá kírun tí wọ́n lọ tí wọ́n jòkó tó lọ yan náfìlà náfìlà tí ọ̀gá yọ bí ẹ bá wà nínú mọ́sálásí àwọn àlùfáà wa ní èyí tí ọba ìpè yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kọ́dà ọ jáde kó lórí náfìlà rẹ̀ jáde kó lórí kíni náfìlà rẹ̀ ọlọ́jọ́ ìmọ̀. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àlùfáà wa ní èyí tó bá ṣe pé èyàn ti gbá débi tó ti fẹ́ parí wọn ní pé olúwọba náà kìlọ̀ fún wa pé ká má bà iṣẹ́ wa jẹ́ níṣẹ́ ní iṣẹ́ wa tó lágbára òun làwọn fi ṣe ìṣèhádà mẹ́nu pé ìṣèyàn bá lè tètè sáré ṣe tí ó sì ní kó kálàlù bá ìrun ló jẹ́ kí n wí pé insha Allahu ta'ala nígbà tí náà fìlà ni ó bá torí yìí òun pé bá tètè lọ bá ìmáàmù lórí ọ àrùbí ń rò pé Allahu ta'ala àlù. ẹ à ìbéèrè tàwọn ọjọ́ ti lọ ìmáàmù adúmọ̀lẹ́lẹ̀ máa ń gbé náà ẹ̀dá àdó báyìí náà ọjọ́ ti lọ. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى